أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله تعالى الذي أرسل محمد صلى الله عليه وسلم إدارة الحق يدعو الناس بالعبادة الخير الله إلى إلى الله وحده أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أدعو الله ọlọ́run tí àdúgbò صلى الله عليه وسلم ولا تشاء بدعوة الحق فنور في موجود وفيما تبي لي إن تاسك يبلي ونشعر وليس أن تشوفه بالبلوية أبيه يدوشي الله سبحانه وتعالى ولا يمكن àyàtúkọ́ nípa ìmú ó bá pèlè pẹ̀lú kí àìbò àhámà tọ́lọ́wọ́ àìbò sẹ́lẹ̀ tó ìgbòkè kéde kanáà àìbò sáàkiri kú ìbá kú ọwọ́ ẹ̀nà pẹ̀lú ìlẹ̀lẹ́lúwà àhámà tọ́lọ́wọ́ àìbò sẹ́lẹ̀ ilé ìgbà ọmọ àìbò àhámà tọ́lọ́wọ́ àìbò sẹ́lẹ̀ tí a tọ́jú ìgbòkè ويدعو الناس من عبادة قول لله إذا مثل محمد محمد صلى الله عليه وسلم تفيد كراوية كل بما يتصل فوق منه وتصور أن لا أنه هو رجل تمشي وسعى أنه هو رجل تمشي عوية تمشي تقول àwọn ìjọba tí wọ́n gbà dájá àwọn ìjọba tí wọ́n ṣẹ́rù àdéjọ́ wọn bá wọn láyé àdámà wọn lẹ́bí àdéjọ́ wọn ti ayé wọn lọ sí ìdìbà bí ọlọ́run àti máa ṣe ọlọ́run àti láàrín أشهد أن لا إله إلا الله وأنني بجرة شيء بجرة يوضو الله سبحانه وتعالى الكريم وأشهد أن محمدا عبده ورسوله wọ́n wá ń a lè mú àwọn sọ̀rọ̀ ọlọ́wọ́ ọjọ́ gbogbo àwọn ẹni tí wọ́n bẹ lórí ìtọ́wọ̀ kẹ́lùwà mọ̀hánmà tí wọ́n bẹ lẹ́yẹ àtìní àtìwọ́n fẹ́ràn sí wọn àwọn kọ́lọ̀ kí ẹ̀kọ́ kan wa àwọn ọmọdé wa wá مجد عباد الله ومجد خالق الله وبعد ذلك تعالى أن الله إني أتذكر الرسل وتأتي منهج النبي محمد صلى الله عليه وسلم في الدعوة إلى الله سبحانه وتعالى أتذكر الرسل إذا لا نفسي ó ti pèsè lọ sí ojú ọ̀dọ̀ ọ̀rọ̀ àlá subhanahu wa ta'ala èyí tí wọ́n rọrọ̀ tí ó rí wọ́n náà ìtàkù ní ìlànà gbogbo ẹni ọ̀fẹ́ jíṣẹ́ láyé lórí ìgbẹ́ ẹ̀ṣẹ́ àṣeyọrí lórí láyé àgbáyé ìyáàmà ó tẹ́ láyé ní òfẹ́ ti àwọn èèyàn tó ní ọ̀tà lọ ó tẹ́ àfáà ó jọra akẹ́kọ̀ọ́ ó tẹ́ mùsùlùmí ó tẹ́ mùsùlùmí ó tẹ́ mùsùlùmí tó o bẹ́ sára ìtọ́nà ọ̀pọ̀ àtiwà Muhammad tó o náà àlùfẹ́lẹ̀ tó fẹ́ sára ìwà jẹ́lẹ̀ àwọn ìfáàdì òṣùwàlẹ̀ lẹ́kì tí ó tọ̀ àyàfi kó kí àlẹ́ ìwà ìwà tó o bá wà lọ́sẹ̀lẹ̀. Báwo ní ìtura àlẹ́ wọ́n ní yóò gba iná ìlú ìlànà àjẹ́ yìí. Kùránì tó àwọn bí túnmù ìrìnàjò kò ní kọ́ Kùránì náà ní àyàjú kó padà sí inú àdíjì àdíjì àmọ́bàjì tó wọ́n àwọn òṣèlú. Àwọn àdíjì náà ní à. Òun yóò fi máa kọ́ ìlànà lẹ́bí yìí. Ilé ìwọ́n á sára náà yẹn lórí. Lórí àwọn tí kí àwọn èèyàn fẹ́ fi ṣe láti. àwọn ọ̀rẹ́sẹ́ ilé bá wọ̀n ẹ̀rẹ́ jẹ́ mùsùlùmí ọmọ ẹgbà wọ̀n ẹ̀rẹ́ sí islam àwọn ọ̀rẹ́sẹ́ wọ́n ti àwọn ẹ̀rẹ́ ìgbọ́n wọ́n ti ẹgbà ẹgbọ́n ọ̀nà èyí tí àtẹ́sí ti tàkó àwọn ẹ̀rẹ́ ẹwà ní àwọn aṣílóòdì yìí pé ẹni tó ṣe mùsùlùmí ilé ó tó jáde lẹ́nu láwọn ẹ̀kọ́ pé ṣe ọ̀rọ̀ ẹ̀wọ̀ yìí àwọn ẹ̀kọ́ pé ẹwọ́ jù náà olúmọ̀ sí ní ẹ̀kọ́ tó lé nàìjíríà ẹni tó ṣe mùsùlùmí tó wà lọ́wọ́ ẹ̀kọ́ ìwé yóò jáde lẹ́nu yóò táwọn àkàmù àwọn bàbá aláwọ̀dé òjò lọ́wọ́ mùsùlùmí náà lónìí Mama àtàlámí máa tàbá ìyá òwúrọ̀ ọmọ òwúrọ̀ ọmọ ọ̀nà nípa ọmọ àgbàlá pé. Kò wá sí ẹ̀kọ́ láàárín Mùsùlùmí àti ẹni tó Mùsùlùmí. Gbogbo tí wọ́n ṣe ní Mùsùlùmí àjò. Ọ̀rọ̀ bá ní iná ọ̀pọ̀ ìwọ̀n rẹ̀ ní ọ̀rọ̀ tán láwùjọ wọ́n tẹ́sí láàrọ̀ lọ́wọ́ tó ní wọn ló ìlànà tí a lẹ́yìn ìgbé àwọn èèyàn tí wọ́n ti mú ìlú wa ló dájú pé tí wọ́n bá wọ̀ nínú ẹ̀dùn bá wọ̀ wọn ò dúlẹ̀ láti ọdún ìgbà ọlọ́run tó máa tọ́ aláṣẹ́gun ọmọ náà nì tí wọ́n bá wà lójú rẹ̀ wọ́n tó bá jẹ́ oṣù yìí ọlọ́run ní àwọn onílẹ̀ ìrìnà ṣẹ́gun ọmọ wọn yìí yá alúwàjẹ́ àti ìrìnà ààrẹ ọlọ́run القرآن في السجن كافة أولا لا أجل مجموعة أنا أقول لك اليوم إن كان في جدال ẹ̀rí ìlú wọn ìdí ìta ilé ti kánà tó nínú òun ẹ̀rọ lò. Àbúrò ọ̀rọ̀ òṣèlú mi, ìyẹ́rẹ́ mi, ìwé ìyẹ̀rẹ́ sí ìpẹ̀lú mi, ẹni tí wọ́n kẹ́kàn. Ilé Àwọn ọmọ wa kì í. Báwo ni wọ́n òwe yorùbá ti ṣe ẹjú wá kúrú àwọn ẹ̀rọ wá ti ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ sí àwọn ìyàwó. Ìjẹ́ ayé tí ó kú fún lẹ́rù sí. Tóun náà ní òwe tí ó kún ìyàwó. ti àwọn ìkú ló kí lóṣù. Ìwé ọjọ́ ìgbàgbé mùsùlùmí tó ń wọ́n lọ́wọ́ ọmọ tó wà lórí lọ bóòmù ọkùn bàbá ẹ̀dẹ́ ó kùn ìyá ẹ̀dẹ́ ó kùn ìyá ẹ̀dẹ́ bá ń lórí ọmọ tó lè fi wá òun àwọn mẹ́rin tó kí òun máa ta lò rẹ́ẹ̀kì ní báńkì rẹ̀ rẹ́ẹ̀kì òun rẹ̀ kì í bẹ̀rẹ̀ àwọn ọ̀ṣun ṣẹ́yẹ́ lọ́wọ́ àwọn mẹ́rin وخاتم الأنبياء والرسول الذي من مكينها الذي يوم ومسلم يجب وصول لا يمنع الغريب kò sóòtú iṣẹ́ kan tọ́lọ̀ ọ̀la sí gbogbo ayé kò sóòtú iṣẹ́ kan tọ́lọ̀ ọ̀la sí gbogbo ọmọ ìyẹn kò sóòtú iṣẹ́ kan táwọn lòlànà rẹ̀ tí ó sì máa ṣẹ́kù àtàrà ìwà ìta pẹ̀lú ìwà àkàkùn fún ọmọ àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́pàá yá ní náà lò báyìí sọ́tọ̀ àgbára ayọ̀bọ̀ọ̀sì ọlọ́pàá ọmọ ìrìnlẹ́

àtẹ́bí náà àwọn ọmọdé àti mọ̀kànlá kò ní ti bá táyé ìrìnlẹ́sìn wọlé jẹ́ àwa ní àtẹ́bí ti bá gbòòrò ọlọ́dọ̀dọ̀ àtẹ́bí kò ló bí àtẹ́bí bá wá sí ẹ̀yìn náà ní ọ̀rọ̀ bí àtẹ́bí ní bàbá sí àpò láì tó lọ́dọ̀ bàbá sí rẹ̀ ọlọ́wọ́ ni wọ́n náà kí wọ́n sọ̀rọ̀ ọlọ́wọ́ ni àmọ́ òṣìṣẹ́ àgbàlẹ̀ Oúnjẹ ilẹ̀ lórí àti ẹ̀yí pé nínú bá àtọ̀rọ̀ ọmọ mọ́lá nínú ojú àgbà ìgbà ìṣẹ́ àwọn òṣèlú orílẹ̀-èdè lẹ́yìn àgbẹ́kù ìdìbò lánàájúgbò ìgbà òṣèlú ìṣẹ́ àwọn ẹgbẹ̀rún àwọn ọmọ tó lọ́wọ́ àwọn òṣèlú وقفت الناس ألم ترى صلى الله عليه الذي إن الإفادة والبطولة ألم يأتي بما جاء بما شمسه ألم ما جاء به وإن وقعت فاسمعي لما قلت عن الإسلام láàrín àwọn ọmọ aláàbí lẹ́yìn àwọn aláàbí kan tí ó wà lẹ́yìn òun àti àwọn ìlẹ́gbẹ̀ẹ́ tí ó wà lẹ́yìn òun àti ìlẹ́gbẹ̀ẹ́ bàbá ọdún lára àbáyé ti ìwà ẹ̀ẹ́dìyà àti lẹ́yìn ọmọ aláàbí òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ láti ń sọ fún àwọn tí ọkùnrin àwọn àbẹ̀díyà ìtọ́jú ọ̀pá ti mùsùlùmí ìpàdà tí ó sì kú ṣe ti fi wáyé sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ tí ti fẹ́ bẹ́ẹ̀ àwọn àbáwọ̀ láyé ti fẹ́ mo tí ti mú ṣe láti sọ̀rọ̀ wọ́n ti rọ wọ́n kọ́ lẹ́rọ àpẹẹrẹ tí ti mú ṣe ní láti sọ̀rọ̀ Torí pé àwọn nígbà àwọn ẹgbẹ́ àti àwọn ẹgbẹ́ àlẹ́bìnrin tó wá lẹ́yìn lọ́dọ̀ náà tó lọ́wọ́ ayé òṣèlè. ẹni wá nígbà tó wé ọlọ́run kò sáré sí ìgbà tẹ́lẹ̀ àtẹ́lẹ̀ ọlọ́run kò sí kò sí ìjọba tẹ́lẹ̀ àtẹ́lẹ̀ àtẹ́bíkà tó tó wá lọ́wọ́ ẹgbẹ́ tó láti máa lẹ́yìn ọ̀rọ̀ pẹ̀lú tí ó ń jẹ́ ní ẹ̀yìn ohun ẹ̀yìn tó wá lọ́wọ́ àwọn ọ̀rọ̀ àtẹ́lẹ̀ àwọn òṣìṣẹ́ àgbàlá ọ̀dọ́ òkú ọ̀sìn sálẹ̀ èyí tó lọ́wọ́ ọ̀rọ̀ àti wá ní wẹ̀láàkì gbogbo ẹ̀ṣọ́ wá wúlò àwọn òṣìṣẹ́ ويحيل لكثير من أنباء يطوبة الذي أخرجه رسوله ليس فيه أمرا كله أمرا يروحني أو يروحني إن يروحني رؤيا غير المسلم أمرا أو عندها في أغاني ولكن ثم الله بين الله وقوله تنظر إليه ọ̀rá ọ̀ṣùnmí wọ́n lórí wọ́n mọ̀ lálàá lábàá láàrín ọlọ́pàá ṣàlàyé nǹkan tí ó jẹ́jẹ́ rẹ̀ ọlọ́rin ti hàn wá. àwọn ẹ̀rọ tí wọ́n fẹ́ lọ tó ń rẹ̀ tí wọ́n lọ ọlọ́rin ti hàn wá. àlọ́yẹ̀ tí ó ṣẹlẹ̀ àlẹ́kọ̀ọ́ àti polisi àti abẹ́rẹ́ ìsìnkànnì nínú ìdí ìjáde bí ọlọ́run حديث يقرأ البخاري ومن ذلك وقلت من ذلك النبي صلى الله عليه وسلم قال أن الله سبحانه وتعالى أمر رسوله أن يسلك منهج الأنبياء بقوله بالدعوة إلى الله سبحانه وتعالى قال الله سبحانه وتعالى قال وقع الذي مشي سيدنا محمد قل أن تشاء الله قل لي òjíṣẹ́ àwọn àgbáyé tuntun ọ̀gá ojú ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi pé àwọn èèyàn tó ní ọ̀nà àdá olóòtúwọ̀n lójú olóòtúwọ̀n lọ́tọ̀ ọlọ́run dá tó bá wọn tààrà ọlọ́run dá tó bá wọn tààrà ìṣúwájú àná àyà méjì ọlọ́run yẹn wọ́n tún ní láàyè láti ìwá níwájú olóòtúwọ̀n lọ́jú ìgbàgbà ọlọ́run ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀gá الذي يشهد الذي يجري الذي لا يعصوه بدعاء ومنين إبراهيم عيسى أرض المواقعة أرض الأنساء الزمن المولى الله بهم نور النماء وإن لا هم من الإقبال أطلع أنك المعنى الأولى ولكن هذه هو الشيء ọlọ́run pẹ̀lú ọ̀dá máa àwọn àgbẹ́bí ọlọ́run kò kọjá òun náà ní kí wọ́n tó kọjá o ojú ọ̀nà tí wọ́n wà aláàrùn ìmọ̀ wa àwọn àwọn méjì lójú ọ̀nà náà ojú ọ̀nà tí wọ́n wọ̀ náà tí wọ́n lọ́wọ́ rẹ̀ náà ọlọ́wọ́ rẹ̀ kúrò lọ́rọ̀ fásitì wà mọ́hánmà tó ń lọ àṣẹ́bẹ̀ ọlọ́wọ́ tó ń náà ayọ̀wọ́ tó jù ọlọ́wọ́ bá ní àwọn ìrìnlẹ̀ ìrìnlẹ̀ ìjọba ọmọ sí ọlọ́wọ́ tó ń gbà àwọn ayé ilẹ̀ ìta ọlọ́wọ́ lẹ́yìn náà làwọn náà bá àgbéjọ ya láàrín lọ́jọ́ sí mọ́hánmà صلى الله عليه وسلم أمن سبيل إلى إبراهيم أليفا أمن أجوان رجلكم تجي بلاد الإيمان وبلاد الإسلام فقال لا يجوز عظيما Bọ́lá ìhàní orílẹ̀ èdè ẹni tí èṣù rẹ̀ fá fún àdáìmọ̀. Ẹni tí ó ṣẹ́gbọ́, ọmọ náà ẹni tí sọ bẹ̀rẹ̀ tó lọ tó náà ìjọba àdáàrí aláàrí àìyí. ọlọ́pẹ́ ojú ọ̀dà ìṣìkò yìí ìgbọ̀n ìṣìkò yìí orúkọ bíbí orúkọ ọ̀tọ̀. ọlọ́pẹ́ ọlọ́pẹ́ àkàrà náà ní láti mú sílé kí ní ọmọ ìgbọ̀n ìgbọ̀n ọkọ̀ yìí owó òsínú àwọn ẹlẹ́gbọ̀ọ́rọ̀ owó òsínú àwọn ẹlẹ́gbọ̀ọ́rọ̀ Wọ́n tẹ́lẹ̀ ń tàn án náà أول قال الذي ولقد أوحى ربنا إلى رسوله صلى الله عليه وسلم أن الأنبياء قبلهم يدعون الأنبياء قبلهم يدعون دعوتهم بالتوحيد ولا أنا دائما يقول àwọn àtẹ́lẹ́bì tó ti kọjá tí wọ́n lẹ́kọ̀ọ́ àpapọ̀ sí àjẹ́lẹ̀. ọjọ́ ìpápá yìí pé nígbà tó bá bẹ̀rẹ̀ ìgbèjì ìwọ̀n tí wọ́n fi ń pè rí orí ní ìmọ́lọ̀ ọ̀rẹ́ òun ìgbà láti ẹnu kan ọdún láti ọdún ìgbọ́n ìgbà ẹgbẹ́ ọ̀fẹ́ lójú ọ̀rẹ́ àríwá mọ́lọ́rẹ́ tó máa ń sẹ́lẹ̀ èyí tí ọ̀rẹ́ lójú tó bí ó ń sẹ̀lẹ̀ òun náà yẹ kó lọ ọjọ́ ìwé lè pe àmìláàrùn ẹ̀wọ̀n àmìláàrùn òun nìkan tó bá kí ẹ̀mọ́ ẹjọ́ yìí olóòwò lọ́sọ̀ ara òun àárẹ̀ olóòwò lọ́sọ̀ ilé àwọn ọkọ̀ ara ṣe rí nínú súnmọ́ tó rí láàrùn ara ṣe rí olóòwò àwọn ìlànà ìrẹsẹ̀ lọ́rọ̀ lójú ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ yìí sọ́nà àbíyá ayẹyẹ ìfọ̀rọ̀ وما أنفسنا من قبلك من رسول قبل من أولى سوى محمد صلى الله عليه وسلم إنما يروي إليه أيعجز مطر النبي أدعونا إلا إلا على إلا الرسول الله سوى ما يجبه لقسيم الله على سبحانه وتعالى تعبدوه وعلى تعبدوه على كل شيء àkùnkùn àgbáyé òkè tẹ́lẹ̀ ìmọ̀lẹ̀ tí àlẹ́ ti fọ́ra ojú ọ̀nà tí àlẹ́ bẹ̀rẹ̀ àtọ̀ àwọn alájẹ́ lóṣùkú orílẹ̀-èdè ilé àlàáàdì kanáà rí látọ̀dù ilé ìgbòrò ojú ọ̀nà ìwà ìgbòkọ̀ àti ọlọ́run òjòwọ́wọ́ النبي نوح عليه الصلاة والسلام النبي موسى عليه الصلاة والسلام النبي إبراهيم عليه الصلاة والسلام إسماعيل إسحاق إلايا يعقوب إدريس عيسى ولولا توقف Ojú ọ̀sẹ̀ iná àwọn ẹni gbogbo ilé ọdún jẹ́ mùsùlùmí, òun ló ń lọ́wọ́ ọmọ ilẹ̀ tó gbé sí ayé rẹ̀. Ìgbọ́dọ̀ ìgbẹ́ àwọn ìgbà rí فأخبر الله سبحانه وتعالى رسوله أن لأنبياء قولهم دعوا دعوا أموالهم إلى دعوا أموالهم أولا إلى عقيدة التوحيد ونقول من آياته من tó ń محمد àlẹ́bùwà Muhammad sọ̀nà sọ̀rọ̀ àlẹ́bùwà rẹ̀ yìí àlejò ọlọ́run tó ti wájú wájú. Wọ́n pe àwọn ènìyàn wọn lọ sí di ìmọ́nà ọ̀bánọ́bà ṣù. Dáwà yìí lépìlẹ̀. Bí wọ́n fẹ́ pe àwọn èèyàn, fara tó jẹ́ kí ẹ̀sìn wọn lọ sí. Ìta ọgọ́rùn-ún wọn sí ni àbí ìgbà òṣòṣì.

àkídà kan na ló ẹjọ́ rò pé báwo la ṣe nílẹ̀ ẹ̀rẹ́ ní ẹ̀rọ ọ̀la ìgbọ́sẹ̀ ti náà èyí tí mo àkọ́kọ́ àkídà wa ìjọba. Kẹ̀kọ́ ìgbọ̀nà sí ń gbé kí ọlọ́run sọ, kí làjẹ́ yà àdá, inú bàbá òkèrè ẹ̀yà àdá, wà sí owó ọmọ ní ikú bákan náà àwọn alájẹ̀tẹ̀lẹ̀ wà wà ní ìgbàgbẹ́gbẹ́ ọmọ ìṣòyìn tí wọ́n lọ gbọ́ ẹ̀yìn ìbárùbá tí wọ́n lọ gbọ́ láàrin èyí àtàwọn àbá nínú ẹ̀jẹ̀ wọ́n lò ó ní ọ̀gá òṣèlú ẹgbẹ́ àti ìtọ́nà tó láti sọ èmi náà wo ti máa ń láti ọ̀gá òun yẹ káàbù náà láti ṣílẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú àwọn akọ́jú ní àwọn ọ̀gbọ̀n àwọn ọ̀gbọ̀n ní ìlànà ìgbọ̀n èyí ní àjọ́rẹ̀ ìjọba ọ̀gbọ̀n kò sí ìjọ àmì ìgbàwọ́ lẹ́yìn lẹ́yìn àjá wọ́n bá ní bẹ̀rẹ̀ ní gbogbo àmá àtìkáàrẹ̀ wáyé mẹ́rin wọ́n bá lẹ́gbàá lẹ́yìn lẹ́gbẹ́ ọ̀rọ̀ sí bí wọ́n ọ̀rọ̀ sí قبل أمر الله رسوله أن يدعو الناس إلى عقيدة توحيد أمره بعقيدة توحيد أولا قال الله عليه وسلم يقول يا محمد عقيدة لهم في عقيدة التوحيد أتيوك أوليوك تبع الله جوالا من يوم أن يكون ذلك كما في قبيل الله سبحانه وتعالى ọlọ́wọ́ ní ìwọ ló kọ̀kọ́ ní ojú bá ní ìṣe lálẹ́ òṣì èyí ò bá ní ìwọ̀n ìwọ̀n ìrẹ́nà ọ̀rọ̀ àtúnà lọ́nà tó bẹ́ẹ̀ tó wé ìsáàbù láwọn èèyàn ìgbà ọkọ̀ kù láti àfúnwọ́ ga fún ara rẹ̀ ní ilé ọjọ́ sí àwọn èèyàn ọmọ ìgbà òyìnbá ní àfíkà ìgbà òyìnbá àwọn ìfọ́nwá ní àṣìwà Muhammad sọ̀rọ̀ sọ́lá àtẹ́bí ní àfíkà orí وعبادة الله أولى بالإخلال وعبادة الله أولى بالإخلال بعد ذلك على الله قولي بما رجو الله كان فلما تمثل الله سبحانه وتعالى وعبادة الله أولى فالرحمة رجو الله كان وقد كان به إذا محمد صلى الله عليه وسلم وفي يبيعه يعني ويبيعه ìwọ náà kọ́ ọlọ́run lẹ́yìn ọ̀kan máa ṣe ọlọ́run lẹ́yìn ọ̀kan bá ṣe kàdé lẹ́yìn láyé lẹ́yìn àbúrà tó láti owó ìdára ilé ìṣẹ́ tó kọ́ bá tó wọn kàn ọlọ́run lọ́wọ́ kọ́ bá ṣe ní sọ́dọ̀ Muhammad Al-Fa'ala ma'adahu la ilaha illallah. Ọlọ́run ilẹ̀ Muhammad lọ́wọ́ ní pé ẹni tó ìlà ẹ̀ṣẹ̀ láti mọ́tò tó wọlé àdáyé. Nínú ọlọ́run ọlọ́pọ̀ ilé kún ilé ìrìnlẹ́dù aláàbò ọwọ́ ọmọ ìsọ́lẹ̀ oúnjẹ ìsọ́gbọ̀n ayẹyẹ ọlọ́pọ̀ ilé wọ́n tó bá tó bẹ̀rẹ̀ ilé ẹ̀ẹ́dẹ́gbù wọ́n tó bá bẹ̀rẹ̀ aláàbò ọ̀la kí wọ́n bá fi aláàbò aláàbò aláàbò Kí máa láti ṣẹ̀rá fún náà ló jẹ́ pé inú ìlú iṣẹ́ tọ́wọ́ fún àgbà náà ilé àtẹ́rù sí ọlọ́run náà ilé àtẹ́rù bá sì ń gbà mí lẹ́yìn lẹ́yìn àgbà ilé àtẹ́rù aláàdìgbà ni ó dára lé ilé àtẹ́rù aláàdìgbà ni ó bíbá ilé àtẹ́rù aláàdìgbà ni ó máa sí ìgbà nígbà nínú ọba ilé àtẹ́rù aláàdìgbà ni ó bá ní ìṣòro nígbà tí ó bá fẹ́ lọ sí ìsìláàmù fún mẹ́rin ìsìláàmù fọ́ra ìjọba náà yóò ìsìláàmù fọ́ra yìí bọ́lá sílẹ̀ ìsìláàmù fọ́ra yìí yá máa ti sáà kan ló mẹ́lẹ̀ ìdára sí ilẹ̀ lẹ́yìn ọmọ ìṣúná الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أرحم الله تعالى شراب سيد الله على محمد صلى الله عليه وسلم وكان أكرم الله سبحانه وتعالى رسوله بالعقيدة وعبادة الناس أولا بين ذلك الله سبحانه وتعالى الله عليه وسلم ورحمته nínú àtúnyò iṣẹ́ tó bá ṣe òun náà ni ìlànà ọkàn nípa àjá bákan náà ìjọ́jú fún àdáṣọ àtàláìkà lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀rù wa gẹ̀lẹ́ wà á mọ̀rọ̀ ayàkúnlá ìdáwọ̀ ìdáwọ̀ ọlọ́pàá wà fún àdínáṣẹ́ ìpínlẹ̀ Muhammad ní ìṣẹ́ من الشيء كل واحد له طبعات من عميل له طبعات من عميل ولو صحيح عن الله محمد صلى الله عليه وسلم تعلم أن في أهل مرض عاشور ثم في الله عليك يصل إلى الهدى الهدى يصل إلى الهدى بالدعوة لكن يقول لك بقى في الله وقال الله ẹgbẹ́ ìpínlẹ̀ tàbí ìfún àwọn ọmọ ọmọ ẹgbẹ́ ìlú ẹgbẹ́ àbáwọ̀ ẹgbẹ́ bàrẹ́ nínú ọ̀rẹ́ ọmọ ọlọ́run wọ́n àwọn ọmọ ẹgbẹ́ ọmọ ọmọ ìlú ọ̀rọ̀ lórí ọmọ ọmọ ìlú ọmọ ìṣẹ́ ìwọ́n ti ní náà ọmọ tẹ̀lé ọmọ sẹ́nà ọmọ ìyá ìgbọ̀dá nípa àgbẹ̀rù ọ̀nà na ti bẹ̀rẹ̀. Ayà yìí, ọmọ ìfàdé àwọn ẹ̀kọ́ ní ìfẹ́ àwọn na àgbẹ̀ ìfẹ́ mẹ́rẹ̀ lọ́wọ́ bá ti rí. Alákọ̀ọ́kọ́ sọ́ọ̀tọ̀ ààrẹ Ọmọ ilé kọlọ na ọdún ìgbàlẹ́ ní ọ̀nà kan. Wọ́n ní ayé ẹ̀yìn, òun náà ni wọ́n na ṣẹ̀lẹ̀ lọ Muhammad ní àkẹ́kọ̀ọ́ ọlọ́run. Ẹ̀rọ wá rí tọ́ọ̀kù tó dáhùn sí òun yìí, olóró ti ṣàlẹ́ ìlú ti bẹ́ẹ̀. Alára ọ̀rọ̀ olóró ti kèrè àti ọlọ́run, wọ́n ti wúlò fún wa, eré ọmọ wọn fi ìlànà. Ọlọ́run yá àyíwá mọ̀ láti bí ọlọ́run yá ń bẹ̀rẹ̀ yẹ́ tó lọ́dún rí, ó kù kàrà ń bẹ̀rẹ̀ láti ìlànà ìlànà. Ọlọ́run wá ọmọ wa ní pàwọn fún bá pàdé fún yóò bákan náà máa yí ọlọ́pàá rẹ̀ bí wọ̀nyí lábàá náà sọ́tọ̀ rẹ̀ wọ́n ní kí a ṣe àṣírí àwọn wọ̀nyí ìgbìlá ọ̀pàá bákan náà orúkọ àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ pẹ̀lú pátá àbákà tí wọ́n fi àkókò èyí ẹ̀rọ òfin tó lọ́wọ́ àwọn àmàkùnrin ilé àkáǹtì fún ìdájọ́gbó ìlú ṣíwájú. Wọ́n á fún àwọn ọ̀pẹ́kẹ́ ọlọ́ọ̀bá rẹ̀ máa lè lórí. Ọlọ́ọ̀bá rẹ̀ máa lè máa lórí. A lè rí pé máa lọ́wọ́ máa ìrìnmọ́ ẹgbẹ́ mẹ́sọ̀ ẹgbẹ́ ọdún ọdún nírù wà ló ti sàtọ̀ ààrẹ ó wá ní àwọn òṣà kó lé ní ìjọba kó pamọ́ sí kí ó yẹ ìjọba ọ̀rọ̀ yìí ìlànà ìṣẹ́ lọ́rùn ẹgbẹ́ ní ìlànà ìwà ọ̀hárẹ̀ tó bá tẹ̀lẹ̀ àkíkà rẹ̀ yóò bá ti kùránì kù àti yóò bá sọ́nà yóò bá sọ̀rọ̀ yóò wá nípa òun ìlànà àyẹ́sí bá dé ìpìlẹ̀ lọ́wọ́ sí láti wọ àwọn ọ̀sán àti láti jẹ́ nàìjíríà sí ìrìnàjò ìjọba rẹ̀ mọ̀ lórí àwọn àti bàbá ìlàwó wájọ́ sí wáyé òní wọ́n sọ ní àdúrà ráhú wọ́n sọ àdíyà kí lè rájọ owó kí lè àwọn àwọn ọ̀gá lọ́jọ́ bàbá ìlàwó tó ń jẹ láti àkúrẹ́kà lọ́wọ́ rẹ̀ ó wá ti gbé lórí àwọn ọ̀gá bàbá ní bá ẹ̀dá jọ ẹ̀tọ́ kí ẹ̀mí lọ́wọ́ lágbára ìgbà olùpàdánù kí n kú ìgbà ìgbà bá ní jẹ́ ìgbìyànjú ìgbà ìgbà ìgbà ìgbà tó máa ní Mọ̀hámà wípé bá wá dáwọn òṣùn táwọn sí ni òjáwọ́ bá sí ni ó, ilé ìjọwọ́ bá sí Ní ọmọ ayẹ́ rí, ọmọ ọlọ́mọ́lá àríwá rọ̀ṣù bá ní láàrù bí àìlẹ̀ ìtàlẹ́rọ pítà ọlọ́rẹ̀ mọ̀hánà ìtàlẹ́rẹ̀ oríta àríwọ̀ gbogbogbò bá ní láàrù sí àìlẹ̀ ìtàlẹ́rọ Ọlọ́run ni òbí jẹ, tó láti والله لا يدرك من الاسباب هو اشكال هذه الوسيله لا يقول كماله او لا معقوله كل مؤمن او لا معقوله كل من امنوا امنا من الله يأتي القوم الكافرين قال هو الله gbogbo àwọn èèyàn àwọn ìjọ tí wọ́n ti mọ̀ lọ́lẹ́gbẹ̀ẹ́ ìjọba àwọn àwọn tẹ̀lé ara ẹ̀ nínú àwọn ayá tó ń fi ẹ̀sùn ayé pé àṣírí àtẹ́tí òfin pẹ̀lú pàpá mọ́ ìṣòro wà tó ṣàlẹ̀ òfin kankan nítorí ọ̀pá mẹ́sẹ̀ máa ìṣìṣí tí ó lẹ́kọ̀ọ́ ilé tó wa táàbù ní ayé wa tó fi ta títà lọ́wọ́ fi ta láti láwọn ó fi ta láàrín ìlàrí ààrẹ ti ṣe ọlọ́wọ́ lóògbò tọ́lọ́ fún ẹgbẹ́ ìlú ilé àdébísí òkèèrè tó wù. Ìwé ìrìn láì, ẹ̀rù kan mọ̀ rárá, àti wọ́n ń pèsè, ó ń pè àwọn èèyàn máa ń jọ́ ọ̀dà nígbà náà lọ́dọ̀ aláàbì kan. Ó wà tẹ̀lé pé iṣẹ́ ìwọ̀n ló wà nàá ní. Ìwé ló dá sí aláàbì kan lọ́wọ́ tó gbọ́ ìṣẹ́. Aláàbì kan ló ń sìn, olùdó òkùnrin olùdọ́sẹ̀ kankan ní lọ́nà tó bá fi wẹ̀ ayélujú ìbáyà. O ní ẹ̀kùn kankan lé pọ̀ ní tó lò lọ́nà tó bá fi lò ní sẹ́yìn sí yóò dá ìwọ̀n ló pẹ̀lú ẹ̀sẹ̀ wà bàbá wọn. Tó lọ́wọ́ ayélujú ìbáyà. Wọ́n ti ti bẹ́ẹ̀. Àdìgbò àwọn ọmọ àti ìgbàsọ́lẹ̀, àwọn ọmọ ìgbàsọ́lẹ̀ yẹ̀dùn ọmọ ìlànà ìlànà ìtọ̀lùsí àríwá fi àwọn èèyàn tó gbọ́nà tàyí yàkúrù lọ́hùn àríwá tó máa yí pé ìlà ọ̀hún kúrù láti ilẹ̀ ìjọba tó fún àríwá ẹni jọ ẹ̀tọ́ láti ilẹ̀ ìjọba tó yí ẹ̀sìn wọlé يقول أمر الله ما لكم من الله علم أخذ أيضاً ألاك كان يسير المرسل كان قليلا الله àkáàdì ẹni ẹ̀kì ẹ̀mẹ́sì ìgbẹ́jọ́ ní lẹ́yìn àdá àwọn ẹ̀gbọ́n nígbà láti ìjọ lẹ́yìn wà áwọn ẹ̀lẹ́sì ìfọ̀nìyàn wà lọ́wọ́ bí ìrìnlẹ̀síyàn àwọn ẹ̀kọ́ kàtàlì gbọ́ pẹ̀lú ọ̀rọ̀ ìkéde wọn àwọn tó ká bàjẹ́ sí ló pọ̀ jù Rúkàtọ́lá sí ẹ̀, kò bá ń fọ́ ẹ̀yí pé àdáàdì kan ní kágbára ní máa mọ̀ ní ká wá wọn ilẹ̀ tí ó bà fún náà tó bọ̀. Wà á ní kékeré rẹ̀ lónìí. Torí ẹ̀sùn ilẹ̀ Yorùbá ẹ̀sùn òkàdù tó bá lálẹ̀ yóò sọ̀rọ̀. Mo ní ọgbọ̀dọ̀ fi àwọn ẹ̀yà tó tàlẹ̀ ọmọ tó ní ìdí ìdìbò. Pẹ̀lú ti ti ẹ̀fẹ́ lọ òfin ma lọ wọ́n lọ mú ẹgbẹ́ ilẹ̀ múlẹ̀ náà òfin ma ẹ̀fẹ́ pé gbogbo mẹ́ta sí ẹ̀fẹ́ pé tẹ́tọ̀ wà ní ẹ̀dá sí àdá orílẹ̀-èdè fún àbúrò ọmọ ọmọ ẹ̀dá sí àárọ̀ ìsàlẹ̀ tó bá ti ẹ̀fẹ́ àwọn kan tó kẹta tó máa rẹ̀ tó tó máa ìrìnà ojú ọ̀pá ìtọ́kọ́ tó kẹta wọ́n lọ́kù èyí tó bá ti rẹ̀ fẹ́ lọ́gbọ̀n ọba tó àjọ ọmọ ẹ̀fẹ́ tó lọ pé ìrànkọ́ òkè ló máa ní ló máa nílẹ̀ kí ẹ̀ bá tó yìí kí ẹ̀ bá tó yìí àwọn mẹ́ta kẹrù sùn ní ọ̀rẹ́ ẹ̀rọ Muhammadu tó lọ́wọ́ àyò tẹ́lẹ̀ gbogbo ẹ̀yẹ́ ní ìjọba ìgbà yìí أخي يمسكوني أخافي تفلقوا ثواباتنا أعصبنا الكثيرين أعجبنا أخيرين أعصبنا يقال يأمرني أمرنا ويقال يأمرني أعصبنا إلا الله محمد ولوط العليم فقلت المجال òun ní ọjọ́ lára wọ́n tẹ̀lé láti tó kàlẹ̀ méjì ẹgbẹ́ táwọn èdè yìí sọ àwọn èdè yìí àwọn ohun láti lọ́sẹ̀ ẹgbẹ́ ọlọ́wọ́ sí àjá aláàrin àníyà ìlà àwọn ahìyà wọ́n ní ìrẹ̀ Muhammadu lásẹ̀lẹ̀ àjá aláàrin àjá ìdá àwọn àìyà ìjẹ́ ọlọ́wọ́ máa tó pọ̀ sára lójú

pẹ̀lú ọ̀rẹ́ tó wà ní ẹ̀rẹ̀ ìṣó. Wọ́n fún pẹ̀lú ẹ̀dẹ́ bẹ́ẹ̀ tó wà ní ẹ̀rẹ̀ ìkànnà bẹ́ẹ̀ tí ẹ̀rẹ̀ ìkànnà ẹ̀rẹ̀ wọ́n ti kú àláwọ̀ àrùn kú àláwọ̀ sọ̀rọ̀ ẹ̀rẹ̀ àwọn ọmọ àwọn àwọn sọ̀rọ̀. Wọ́n wá ní àti láti ẹ̀rẹ̀ ìkùnsí ó yẹ kálẹ̀ ìkà. Ẹ̀rẹ̀ ìkànnà bá ti rẹ̀

أتجعل قلوبنا قلوبا لأرضى صدق جنسي وكذلك الإسلام نصبر الله سعادة له بحقه أشهد أن لا إله إلا أنت أستغفرك من المؤمنين الصلاة